rọ́sílẹ̀sílẹ̀ islam sọ pé kò dáa kí mùsùlùmí kan kọ́ máa tún kówó lé ọjà kan tí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ bá ti kówó lé sọ ọ wá ní táwọn bá jọ pàdé ní ọjà ó lè ti ná bí ọjà bíi márùn kalẹ̀ òun tóun bá sì wà bẹ̀rẹ̀ sí ní ná àwọn ọjà òun ó tiẹ̀ lè má kankan ná má látàrí pé òun ò ní fẹ́ kọlu èyí tí ọmọ tọ̀hún ti kówó léhùn tẹ́ni tọ̀hún ti kówó léhùn ó ní òun wá lè má kankan lọ́ba òun títí òun sì kó lé márààrún kalẹ̀ bẹ́ẹ̀ tí ó sì máa kó márààrún lọ tó bá yá ní gbẹ̀yìngbẹ̀yìn tí ó tiẹ̀ wá wò ṣe fóun rárá pé bó tiẹ̀ ṣe ọ̀kan ìwọ náà ríra máa mú lọ lọ́jà ó tọ̀ téèyàn náà bá wa sọ pé ó da èyí tó ti kó létí ìwé tí ìsanwó rẹ̀ téèyàn náà padà ra bíi méjì ń bẹ táwọn ọlọ́jà sì tà fún yàn ó ní báwo wà ní ṣé kì í ṣe pé yàn sábòsí rẹ̀ báwọn. alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد

allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd wọn náà yìí náà láàmú àwí lọ títí tí ó fi di àárọ̀ ọ̀la nígbà tó bá da àárọ̀ ọ̀la náà èèyàn níyẹ̀wé wọ́n dìgbà téèyàn bá parí sọ̀látùl Eid kéèyàn tó tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sọ̀látùl Eid ìgbà náà láàmú gbólóhùn yẹn wá sókun hmm. torí ẹja kíyèsí sunna nabi sallallahu alayhi wa sallam yẹn ẹsẹ̀ ń bùkátà pé ẹni tí máa ń wí kó gbóhùn sókè lọ́nà tó ṣe pé ẹni tí máa ń gbọ́ ó fi tají wípé gbólóhùn tó yẹ ká máa wí ni tó ń bá jẹ́ ẹni tó ti gbàgbé tẹ́lẹ̀ allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wa wáyé o tó bá di hmm. gbogbo mùsùlùmí àǹfẹ̀kùn ayọ̀ zakatul fitr zakatul fitr yìí anabi sallallahu alaihi wasallam ló ṣe lọ́rọ̀ yẹn lórí gbogbo mùsùlùmí tó jẹ́ abẹ̀mí ní àárọ̀ ọjọ́ ọdún ọ̀ràn yẹn ni kó ní kálukú kó yọ zakatul fitr kò ní í ṣe pẹ̀lú owó kò ní í ṣe pẹ̀lú jíjẹ́ ni tí ń gbélé àbórin àjò kò ní í ṣe pẹ̀lú jíjọ́kùnrin àbóbìnrin oníkálukú wa láyọ̀ òdiwọ̀n tá a sì yọ náà ni múdù mẹ́rin mẹ́rin nínú oúnjẹ ilé ìtọ́jú oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ wa mọ́dún mẹ́rin fẹ́yàn kan mẹ́rin fẹ́yàn kan mọ́dún mẹ́rin fẹ́yàn kan àwọn ẹni tí jẹ́ ọkọ àwọn náà ni ó yọ fún àwọn ìyàwó wọn hmm. wọ́n sì yọ fún àwọn ọmọ wọn hmm. àtàwọn ọmọ ọ̀dọ̀ tí ń gbọ́dọ̀ wọn hmm. àti àgbàlagbà míì náà tó jẹ́ pọ́yìn náà ilẹ̀ ń tọ́jú rẹ̀ lẹ́ ń fún bá gbogbo wa kó fún wa ní nǹkan tá a fi yọ. kó sì ṣe ní rọrùn fún wa láti ṣe. àmín. kó wá sí látẹ̀wọ́gbà lọ́dọ̀ wa. allahu akbar. allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd káwa sọ̀rọ̀ fáṣíṣe méjì hmm. kò sínú súnà pé ká máa wí papọ̀ kò tún sínú súnà pé kẹ́nìkan máa wí ká máa dáhùn oníkálukú akọ́kọ́ bí ó ṣe wí hmm. torí pé nkálukú ní dáńjẹ jẹ hmm. kálukú máa bí ṣe máa dánjẹ rẹ jẹ àbúrò wa pé ẹnu mi wọn sì lè máa nù wọ àdúró rẹ nítorí pọ jẹun Mm. wọn náà máa wí fúnra rẹ̀ tó mm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní tí wọn bá lọ sọ́jà mm. àkọ́kọ́ anábì sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa láti máa gba ọjà ara mọ́ ọmọ ìyá wa lọ́wọ́ bí ká pé wọ́n ń tajà ọmọ ìyá wa mùsùlùmí ti wá síwájú débẹ̀ ó ti ná wọ́n wá ń ṣèdúnàdúrà lọ́wọ́ òwò tí wọ̀ kọ̀tọ́kọ̀tọ̀nà lábẹ́ òfin ọlọ́run kémi wọn á gbẹ̀yìn wọn á rà mọ́ lọ́wọ́ hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àtúnṣe hmm. ká máa gba ọjà tà mọ́ máa yá wa mùsùlùmí lọ́wọ́ hmm. káyipọ̀n ló ti fẹ́ tajà fún yàn kémi wọn á gbẹ̀yìn lọ bẹ́ni tí ó rà pé wàá ra tèmi darí ń tún ta fún ọlẹ́dínwó tèmi tún da ju tiẹ̀ lọ so gbogbo eléyìí Islam kọ nítorí pé yọ́ọ́ máa bí ìkùnsínú kọ́nú kọ́họ́ àìfẹ́ràn rẹ ni hmm. yóò máa ṣẹlẹ̀ láwùjọ islam sì fi yé wa pé almuslim akhul muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni hmm. gbogbo nǹkan tí wọn á tí wọn islam ò fara torí ìdí eléyìí báyìí ìwọ náà tó ṣe pé à ń lọ sọ́jà láti lọ rajà ọmọ pẹ̀lú mi náà bíi tiẹ̀ náà ń bọ̀ wájà láti wá rajà ó bùkátà láti máa kówó lé ọjà eléyìí ju tó lè rà àbí kó tiẹ̀ jẹ́ pé o lè ra gbogbo ẹ̀ ọ̀ fẹ́ fi àyè sílẹ̀ fẹ́ lómi hmm. eléyìí má tara ẹni nìkan ni hmm. islam ò faramọ́ hmm. ẹ jẹ́ ká gbìyànjú láti bẹ̀rù ọlọ́ torí ẹ̀ tó ń ti wípé ó ní nǹkan tí wọn náà wò ní ìwọ tó ní ẹnìkan ń gba ẹnìkan ó máa ń kówó lé gbogbo ọjà bẹ́ẹ̀ torí kẹ́lómi ọmọ bá láǹfààní rẹ̀ ó ní tí wọn náà wò pé sọ́ọ̀mọ́ gbọ́ gbàǹdùkú padà lé ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àlè ti torí eléyìí kátàkù òfin tó wá nínú òfin ọlọ́run ọba wa ọ hmm. gbọ́dọ̀ gba ọjà ara mọ́mọ́ ya rẹ lọ́wọ́ o hmm. sì gbọ́dọ̀ gbá tà mọ́mọ́ ya rẹ lọ́wọ́. jazakallahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré láwọn orílẹ̀-èdè ibòmíràn yíká ilẹ̀ àgbáńlá yé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Wàhálùkọ́ tún lọ bọ́dọ̀ ká tù. Wàhálùkọ́ sálàmù rọ́ṣùntúnlọ́hì bọ̀dọ̀ ká tù ó kọ́ yín. Ibrahim Arúnà látọ̀dọ̀ orí ló ń sọ̀rọ̀ ìpínlẹ̀ṣọ̀. Kí ìbéèrè yín o? Mo fẹ́ fi jọ̀tún lérò pé ká pè wọ́n fẹ́ yọ Zakati Fitri nísìn. Hmm. Bóyá ọkọ̀ wá sí ní àrántì, bọ́ọ̀ náà ti owó lẹ̀ so ìyàwó wà ń dá òtì pé wípé àìlẹ fóònù ẹ̀rọ kẹ yọ kẹ ti ṣètò rẹ kó tó dúpẹ́ lọ wípé yọ dárí àkóyàwó lọ yọ àyè má bẹ́ẹ̀ fi dọ̀tú lórí pé ẹ dàpọ̀ ṣé ó ṣe ṣe bẹ́ẹ̀ àbọ̀kọ náà ní kẹta ṣètò rẹ kó tó di pé kò sí lára ó ló fún wúlẹ̀ o ṣùgbọ́n kọ́ kí ìyàwó yọ nọ́mà orí kọ̀ọ̀kan mẹ́rin mẹ́rin fẹ́ sàn yẹn sà. alhamdulilayi kó rí owó tó lè fi ra oúnjẹ tá a fi yọ zakatul fitr hmm. láti yọ dípò ọkọ hmm. nítorí pé ìyàwó ó lè jẹ́ aṣojú fọ́kọ níbi àti yọ zakatul fitr torí ẹ̀ ọ̀rọ̀ pé ọkọ náà ni ó sì lọ rà á òun náà ni ó gbé fẹ́ni tí a gbé fún hmm. eléyìí kò sáàyè fún nígbà tọkọ ọba sí around nígbà tó ti jẹ́ pé ìyàwó lọ́wọ́ àlè owó yẹn ẹ mú ẹ lọ́ọ́ fi ra oúnjẹ tẹ́ fẹ́ gbé fọláìní ẹ sì wọ́n bó ṣe yẹ ẹ gbé fún wọn torí ẹ̀ ọ̀rọ̀ pówó lẹ fi sílẹ̀ ẹ bẹ̀ mí pé kí n yọ ọkọ̀ sẹlẹ̀ torí tásìkò yẹn bá ti lọ mọ́ wa lọ́wọ́ hmm. tọ́ba ti ṣe sọ̀látùl Eid zakatul fitri lọ nìyẹn o àmọ́ gbèsè rẹ̀ ọ lọ hmm. ìdí tó fi jẹ́ pé zakatul fitri lọ gbèsè rẹ̀ ọ lọ òun náà ni pé gbogbo gbàtà bá tún wá yọ lẹ́yìn sọ̀látùl Eid kò ní jẹ́ zakatul fitri ma, àmọ́ gbèsè rẹ̀ sì ń bẹ lọ́rùn wa hmm. ètò túmọ̀ sí pé ìgbà míì tá a bá wá fẹ́ san padà á san padà yọ máa jẹ́ sàrà lásán ni kò ní jẹ́ zakatul fitri náà. Hello. Hello. Hello, assalamu wa rahmatullahi wa Wa alaikum salam wa rahmatullahi kọ́ ibi ọtí ń pè. mi sọ. Tọ́ kí ni ìbéèrè yín? Ìbéèrè tí mo ní fún ṣe àwọn àjọta rí wọn pẹ́ lórí dáadáa. Àmín. Um, ṣé èèyàn yan fífi láti di Friday àbí àárọ̀ ọjọ́ ọdún gbọ̀ngàn lè yan? Tọ́ ọ̀dà. alhamdulilayi gẹ́gẹ́ bí a ti ṣe rí nísìnyí pé ọdún yóò jẹ́ ọ̀la ọjọ́ al-ahad. wọ́n wá ní sáà lè ti yọ̀ọ́lẹ̀ látọjọ́ jùmọ̀á lábẹ́ òfin ọlọ́run ọjọ́ ọjọ́ ọjọ́ al-ahad tí í ṣe ọ̀la yẹn hmm. ní tó jẹ́ yẹn àárọ̀ rẹ̀ ní ó di ọ̀ràn yẹn. sáwa hmm. lè ṣe ń tọ́jọ́ yẹn lẹ̀ ṣáájú àsìkò rẹ̀ kọ̀tọ́ àfi níbi zakatul fitri yìí torí parí lọ́dọ̀ apá kan nínú àwọn aṣíwájú tó ṣe fún àwọn sàhábà náà ń bẹ nu wọn hmm. kí wọ́n lè wọ́n ti máa yọ́lẹ̀ lọ́dún kọlà àbọ̀dún kọ̀tùnlá ọdún kọlà àbọ̀dún kọ̀tùnlá hmm. àmọ́dún kújọ́ mẹ́rin àárí. Hmm. so àmì tó dáa jù ní kíkà ṣe sùúrù títí dàárọ̀ ọjọ́ ọdún. ẹ̀mẹ́rin ẹ̀mẹ́rin ó kọ́ ibi ọtí ń pè yí o agbọ́rọ̀ ló ń sọ̀rọ̀ láti mẹ́rẹ̀ta nílẹ̀ rẹ̀. tó kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé tí a bá fẹ́ yọ àkáàtì lèwítì ní ìta fẹ́ yọ ní bíbí ìfọdọ́ yìí fẹ́ gbẹ pé ọlọ́run ló kádàrà pé yíyẹ wọn jẹ ẹ jẹma. Hmm. báwo la ti fẹ́ mọ ìbùbù àkókò tí ẹ lọ sí láti jẹ pé àgbègbè yẹ nígbà tó máa ti sọ fún ayé pé yíyí láti lọ àlejò náà ìgbọ́n náà ìdájọ́ máa fi yí ìdílé díẹ̀ máa lágbàgbé táwa wà hmm. àkókò wọn làwọn mọ̀ wípé àkókò yìí ti lọ àlejò hmm. sí. alhamdulilayi ìbéèrè yín pàtàkì púpọ̀ so àkọ́kọ́ a rí i pé pẹ̀lú àdánwò tí ń ṣẹlẹ̀ nísìn hmm. lọ́pọ̀lọpọ̀ ayé kò ní sí eid ní jama tọ̀hún tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóun láti wá mọ̀ pé eid ti lọ àbí ò ti lọ eid ti yín gàgà eid tẹ̀yìn tó ń ṣèbéèrè gàgà.

tóòrùn bá ti yọ tó gbéra sókè báyìí wọ́n sì rí ìdílé náà ni. bí hmm. àpèjúwe ní ìsinyìí bá ẹ rí pé àlùfájàrí nírò ní ọyọ níbi aago márùn-ún ọkọjá ìṣẹ́jú mẹ́rin hmm. àti gbàǹlà ti kẹnu ọ̀dà káàkóòrùn lónìí yìí báyìí aago mẹ́fà òórùn yọ láago mẹ́fà kọjá kọ́tà àwa lè má ti fojú gánni o àmọ́ ti yọ lọ́dọ̀ wa. naam so lábẹ́ òfin ṣẹ̀ríya ẹ̀ wá ní í ṣe sọ láti ń gbà yẹn hmm. nítorí pé sọ láti lásìkò tó òórùn yọ lọ́wọ́ èèwọ̀ ni. naam tọ ẹ dúró títí tí ó fi gbéra sókè lódiwọ̀n ọkọ̀ hmm. ìwádìí wa fi hàn yín pé kì í gbéra sókè bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá kọ́ yọ àfi lódiwọ̀n ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. àjẹpẹ́ta hmm. bá ní òórùn yọ láago mẹ́fà kọjá kọ́tà. Hmm. taba fi sɛju mɛdogun kun o ti di agome faabo agome faabo la siko aboha asiko boha ti bɛrɛ so asiko boha na a so ɛ waa ri pe ɔpɔlɔpɔ ɛid tiwa alawujɔ tiwa ni se tɔba ya gan tɔ ya taari lɔ ɛri wọn lè kó agome san ɛid hmm. alagome wa wa ɛid alagome wa bɔ wa alagome kala gan wa alagome jila so gbogbo so torí ẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀yìn wá ṣe wípé ìgbà wo gan-an la lè sọ pé ìdì ti kọjá ìdì hmm. ò ní kọjá títí tí ó fi di pòrùn yẹ tàrí. Hmm. so tó bá yẹ pé ẹ bá fi falẹ̀ àmọ́ ti takò lànà tánà bí sallallahu alaihi wasallam máa fi ṣe ìdì. Hmm. torí ẹ̀ ni ló fi jẹ́ pé báyìí là ń ṣe nílùú wa ìwọ bùnmí ni. kì í ṣe ìwọ ọmọ eléyìí àṣà ni lásà àwọn kì í ṣàṣà làwọn máa máa tẹ̀lé ẹ̀sìn ọlọ́run làwọn ń tẹ̀lé ọlọ́run sọ ànábì sọ. Hmm. so báyìí là ń ṣe ń lu atọ́bápín lẹ́yìn fi ń ṣẹ̀sìn ẹ̀ mà tẹ̀ ni ẹ̀ mà tẹ̀. Hmm. mo rántí ìgbà àkọ́kọ́ tí àkọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ ní Madina so àti Sudan lọ Sudan náà wọ́n máa ń lọ ìdí lára bíi aago mẹ́jọ àárọ̀. Hmm. so àwọn bàtà dé Madina ìdí àkọ́kọ́ tá a ṣe. so a parí sọ̀látìl fájìrì nínú yunifásitì wa so àwọn oge ọ̀gàn náà bá gbéra bá di mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam pé àwọn ah, ah, àtàbà fi aago méje gbà náà wọ́n ṣe àìdì. Hmm. ẹ̀sìn mọ̀ pé ńgbà mi lè jẹ́ pé aago mẹ́rin kọjá díẹ̀ láti ń ṣàṣùbà. nígbà tá a dé ẹ̀bá mọ́ṣáláṣí ànábì bá pé gbogbo èèyàn ti ń darí bọ̀ ni. kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní akínni ah, àìdì tá a ti parí láti gbà sọyìn ni bẹ́ẹ̀ eid hmm. kò yẹ kó máa pẹ́ kò yẹ kó máa pẹ́ kò yẹ kó máa pẹ́ tóró ó ní kókó nǹkan tá a fẹ́ ṣe ń jọ ọdún hmm torí ẹ ẹ má fi éèdì yín falẹ̀ hmm. kó tó di pé ṣe sọ̀láàtì làáyíd ẹ fi sọwọ́ sẹ́ni tẹ́ fẹ́ fi sọwọ́ sí ọlọ́run sì gbà. àmín jazakumullahu khairan ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. orúkọ mi sẹ́rífà sàbù sàlámù látòkè wọlé ògbómọ̀tò. kí ni ìbéèrè yín o. bẹ́ẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ lọ bàbá ni níbi orí ọ̀rọ̀ ọjà tẹ́ sọ. Hmm. wọ́n bá jẹ́ pé ẹni tí ó ní ọjà gangan. Hmm. wọ́n fẹ́ wọ́n fẹ́ fún wọn fẹ́ pàkínní. ìníwájú mo ní one thousand ẹni tó sì mọ̀ pé kóhun tó ń bá làwọn ó pè wọ́n ọwọ́ ara ṣé ìkòsínú bẹ́ẹ̀ bí èyí yóò sí ìbéèrè mi kejì hmm. wọ́n máa fẹ́ máa gbé kà mọ̀ hmm. kí n sáré sàlùwàlà àmọ́ ìfẹ́ kíjẹ̀ mọ́ wọn bọ́ mi lọ́wọ́ wọ́n ti kú wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn èmi náà wá sáré bá wọn kú ní ìdí gbé kà mọ̀ ṣé mo ní ìrìn alhamdulilayi ọkọ ni pé tí ọlọ́jà bá ní one thousand five ló ń fẹ́ tàjọ òun hmm. ẹ̀yìn sì ná one thousand hmm. ẹnìkan bẹ́ẹ̀ tó sì tóun wò pé tóun bá rà ní one two ó pé òun hmm. ṣé aburú ń bẹ́ẹ̀ nu kóun ọ̀ rà ní one two kò sáburú ń bẹ àmọ́ ọkọ̀ dúró kẹ́yìn kó ń bẹ pátápátá ẹ̀yìn ti kọ́kọ́ fi bẹ́ẹ̀ lẹ̀ pátápátá kó tó di pé òun wà rà nítorí kò sí bí ó ṣe rà lójú yín tí nǹkan kan ò ní rúwúyẹ́ lọ́kàn yín tó sì ọ́ nítàn pé ah kò sì wá sí bẹ́ẹ̀ ọba àti rajà mi yìí jẹ́ ah nítorí ọ̀dà Hmm. so torí kí nǹkan wọn má ṣẹlẹ̀ islam ò fara mọ́ kó jẹ́ kẹ́ kó ń bẹ̀ náà nígbà táyìn bá tó kó ń bẹ̀ kọ́ra hmm. kódà kọ́ra ń two thousand kọ́ra ń five thousand kò sí hmm. wàhálà ń bẹ̀ wọ́n ní wọ́n ti ṣe kọ́mà àwọn sì ṣàlùwàlà àwọn náà wá darapọ̀ mọ́jàmá ṣùgbọ́n àwọn bá pé lè má mu ti rò kó ṣé àwọn náà ṣe kọ́mà tàwọn ni káwọn tó rò kó àbáwọn lọ bá ìmáàmù ní rò kó àkọ́kọ́ ẹni tí ń bẹ lẹ́yìn lè máàmù kì í dá ìkọ́mà tiẹ̀ sí ìkọ́mọ̀ tí wọ́n bá ṣe kí wọ́n tó bẹ̀rẹ̀ jàmá náà ní kọ́mọ̀ fún gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn límámù. Hmm. ìgbà táyìn dé ntẹ́lẹ̀ náà ní táwọn bùkátà kẹsì náà ní pé Allahu akbar tí ẹ fi bẹ̀rẹ̀ sọ́láàt. Hmm. ẹ tún wá sí Allahu akbar kejì eléyìí tó túmọ̀ sí pé ẹ̀ ń sọ fi lọ sí rùkù. Hmm. sọ Allahu akbar méjì tẹ bá ti sọ tala kọ̀kọ́ ẹ fi bẹ̀rẹ̀ hmm. ẹlẹ́ẹ̀kejì èyí tẹ̀ ń fi lọ rùkú ó hmm. ti parí ẹ darapọ̀ mọ́ wọn náà nù. Hmm. so ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀kan lẹ bá ṣe ń kọ́ Allahu Akbar ẹ̀kan lẹ sí ẹ̀ ń kàn lọ sí rùkú ni á bì í léèrè Allahu Akbar ẹ̀kan tẹ̀ ṣe ń ṣe orí ìdúró lẹ ti ṣe ni àbí ẹ ṣe lẹ́ni tó ti tẹ̀ ti ń lọ sí rùkú tó bá yẹ pé orí ìdúró lẹ bá ti ṣe eléyìí ò lè ní ilẹ̀ bá ṣe Allahu Akbar fún ẹ̀ ní sọ̀láàtì yẹn o hmm. torí pé orígun kan gbòógì nínú sọ̀láàtì tó yẹ kẹ́ ẹ mú wá túláàsì ẹ̀ mú wá tẹ̀ ẹ fi darapọ̀ mọ́ ìmọ̀ náà. ẹ̀lẹ́ wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ ibi ọtí ń pè. mo lè gbé ìfàgbé mi láti ìlú Gabon. láti Gabon kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni fún ìfẹ́rù ní pé gẹ́gẹ́ bí ó ṣe wá ń pé tí wọ́n bá sábà màtí ìlọ ìyá kò ní kò lè tàkì ìyá tó ń tàkà ìgbèbí àkàtàna nínú wa. kọ́wá ní ẹni tí ó bá wá sábà màtí wa kí ẹni kò wá fún wa ní ìgbà láyè láti lè ṣe ìyáàdà lórí rẹ̀ ó tó mọ̀ fún bẹ́ẹ̀ ni wọ́n sọ fún bẹ́ẹ̀ ọ̀bọ̀rọ̀ sí àtìkù. báwo làwọn ṣe á dá sábà padà sí káwá lọ́wọ́ ṣe ìyáàdà fún ìbéèrè alákọ̀ọ́kọ́ ni. Hmm. ìbéèrè náà ṣe tàbí tí wọ́n ti ẹ̀dá béèrè nípa káàdì wọn báwo ni wọ́n ṣe wà sí wọ́n máa ń fẹ́ gbọ́dọ̀ nǹkan pé a ò rí fún ayọ̀ àti ọpẹ́ ṣé gbọ́dọ̀ ìrẹ̀ ṣé ẹgbàá mi a ò rí fún ayọ̀ àti ọpẹ́ gbọ́dọ̀ yóò gbọ́dọ̀ ń sọ àwọn. tọ́ra ẹ ṣe o alhamdulilayi akọkọ ọlọ́run bẹ lẹdàá sọ pé wa idha hayyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha inna allaha kana ala kulli shay'in hasiba. tí wọ́n bá kí yín ní kíkí kan ẹ dá padà ní ìbámu pẹ̀lú òdiwọ̀n abáṣe kí yín hmm. àbí kẹ́yìn ó ṣe ìtọ́pọ̀ jùlọ hmm. tẹ́ ẹ bá ti lè ṣe ìtọ́pọ̀ jùlọ ẹ sì rí wípé òdiwọ̀n tí wọ́n wí fún yín ẹ dá padà. Hmm. ẹnìkan sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ẹ̀yin náà dáhùn pé wa alaykum asalaamu wa rahmatulahi wa barakatu kí ni ẹ fẹ́ fi kún àwọn tó wá sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Hmm. tó bá sọ pé asalaamu alaykum ẹ lè sọ pé wa alaykum asalaam wa rahmatulah hmm. ẹ sì lè sọ pé wa alaykum asalaam wa rahmatulah wa barakatuh hmm. àmọ́ ẹni tó sọ pé wa barakatuh tó ti wí dáhùn ṣé nǹkan kan bẹ tẹ́ ẹ lè fi kún àdéhìí kan wá tó ṣe pé àwọn olùmọ̀ ń ṣe fanfa lórí rẹ̀ apá kan ni wọ́n sọ pé fẹsẹ̀ rìn lẹ̀ àwọn púpọ̀ sọ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ táwọn òun náà ni wọ́n maghfiratuh èèyàn sọ pé wa alaykum asalaam rahmatulah wa barakatuh so ṣùgbọ́n gbà tó ti pọ́rọ̀ pọ̀ lórí sọ́fẹsẹ̀ rìn lẹ̀ kọ́fẹsẹ̀ rìn lẹ̀ kì í jẹ́ ká mẹ́nu bà hmm. ṣé lóyún jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní tó bá bi àwọn èèyàn léèrè wípé báwo ni ṣe wà dáadáa kankan wọ́n lè sọ pé àwọn ò rán fáyọ̀ bí ọ̀sọ́ pẹ́ hmm. ṣé dé Yorùbá nìyẹn èdè Yorùbá nìyẹn kò sì sí nǹkan tó tako ṣẹ̀ríà nínú rẹ̀ hmm. sọ wípé àwọn ò rí nǹkan kan ṣe láti fi pàdé ipò ayọ̀ táwọn wà. Hmm. bí èsì káwọn dúpẹ́ fọlọ́n tó mú àwọn máa bẹ nípò ayọ̀ hmm. so kò sí nǹkan tó burú mọ́ báyọ̀ ńgbà tẹ̀yìn ò sí nàìjíríà kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí wọ́n ṣe máa sọ yorùbá ń kò burú hmm. so eléyìí jẹ́ bó sojú. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. kí ni ìbéèrè yín. ìbéèrè mi lórí àfọ̀mọ́sí fọ́lọ́ ní àkókò ìjà ìjọba wọ́n mẹ́nu bà lẹ́ẹ̀kan àti ìṣòro. a ti gbé sí bàbá tó yẹ ká wí lóhùn kan náà. òun ń bára fún ìṣòro. ó ní òǹkà a gbọ́dọ̀ fi ṣe àwọn kan máa ń tẹ́lẹ̀ ìjọ mẹ́wàá láti dé ìsàn àti ìṣẹ́gun ojúṣe rẹ̀ ní alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì lórí gbólóhùn àfọmọ́ sọ̀láṣì tẹ̀sí sí wọ́n ní fún ẹni tó bá tẹ̀ gba ìsìláàmù tí ò sì mọ kó láti kọ̀ọ̀tà débi tó yóò mọ bá síà láti kírun bọ́bá sì rẹ̀ dáhùn olóòrùn ẹ̀ṣẹ́ àti máa wí gbólóhùn yìí ó wọlé fi kírun di ìgbà tí ó fi mọ àwọn ẹgbẹ́ àti olùmọ̀ fi kírun ni kí gbólóhùn tá a ti sọ pé àmọ́ wí tó ń bá ti wà lónìí ká tún ara létí hmm. allahu akibar allahu akibar allahu akibar la ilaha illallah allahu akibar allahu akibar walilahi alhamd. wọ́n á ní àwọn ti gbọ́ pé àgbọ̀dọ̀ wíńjàmà bẹ́ẹ̀ ni àgbọ̀dọ̀ wíńjàmà ẹnìkan sì gbọ́dọ̀ máa wí ká máa dáhùn. Hmm. so wọn á ní iyejọ́ mélòó la wí kò lọ́jọ́ òní náà nìkan ọ̀la ọjọ́ ọdún náà nìkan ni á wí látòní látìgbà tó rùn bá ti wọ̀ á sì tún wí wọ ọ̀la títí tá a fi ṣe sọ̀látùl Eid wọn bá ti bẹ̀rẹ̀ sọ̀látùl Eid ó ti wá ó ti wá sópin nìyẹn èyí tó lọ́jọ́ ọ̀nà ni ti ọdún léyà. naam náà ni tọdún léyà kìí ṣe tọdún ìtúnu Ramadan ilé ìjẹbù sí jẹ. wọn náà gbọ́ pé wọ́n ní sọ̀látù tasbih níṣẹ́ ló wà fẹ́ni tí ọba ẹsẹ̀ gba Islam tí ó ti máa Fatiha ké àbí súra mi pé nǹkan tí ó máa wé nù tí ó fi jẹ́ pé òun náà kọ́ nípa Fatiha àtàwọn súra mi tí ó máa wé nínú sọ̀látù rẹ̀. àkọ́kọ́ sọ̀látù tasbih kìí ṣe tí èèyàn máa wí hmm. nínú sọ̀látù sọ nǹkan kan tẹ́ máa wí yàtọ̀ sí kéwkéka iná lẹ́wì ní rúkú iná lẹ́wì tẹ́ bá gbórí sókè iná lẹ́wì ní forí kanlẹ̀ iná lẹ́wì tẹ́ bá gbórí sókè iná lẹ́wì tẹ́ sáma sọ́nù gbogbo ẹ̀ sọ̀sọ̀ láti tẹ̀síbíhì yẹn a sọ pé èyí tó fẹsẹ̀ rìn lẹ̀ jù tó tẹ̀wọ̀n òun náà ní kí sọ láti tẹ̀síbíhì yẹn kò fẹsẹ̀ rìn lẹ̀ hmm. àwọn olùmọ̀kan sọ pé fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ tàwọn ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n náà ní pé kò fẹsẹ̀ rìn lẹ̀ hmm. so débi pé sheikhul islam ibn taymiyyah rahimahullah hmm. ó ní àwọn a'immatul arba'a wọn ò má wọn ò má sọ láti tẹ̀síbíhì Hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ hmm. so ṣùgbọ́n tó bá pé kí ni ẹni tí ò tí ì mọ kí ó ké yóò máa wù sí hmm. tó máa ń ṣe sọ̀dáàt so òfin ṣẹ̀rí àsọ pé yóò máa sọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah ó wá nínú sunan ti abi rahimahullah ẹlẹ́nìkan sọ fún anabi sallallahu alaihi wasallam pé èmi ò tí ì máa fatiha kí hmm. kọ́ mi ní nǹkan kan tí màá máa wé nínú sọ̀láàtì mi hmm. dípò fatiha anabi wa ni kò máa wé àwọn gbólóǹtàwé yẹn. Hmm. hello hello hello ìyá padà hello. hello. ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín orúkọ mi ni dọ́bàtúrú sọlámẹ. láti wo. láti wo mi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé mo bá gba àwẹ̀. Hmm. ó lọ mi kó orúkọ gbà á. nítorí àtọ́lá. wọ́n á di pé wọ́n á di àti ọkọ̀ jákà. ó wàá sí nǹkan kan lọ́wọ́ rẹ̀. orí hmm. ti pé yẹ́sì ẹ̀nìkan tó sùn ní ìgbà láti lè fi ọjọ́ jákà yẹn. nígbà wàá bá àsìkò láti ìlú kátó lọ sí ìlú hmm. pẹ̀lú àníyàn àti ìrẹ̀ ìjọ tó bá gbà lẹ́yìn ìgbà tó bá lọ rí lẹ́ka wọn ní ọ̀sẹ̀ náà lóko tán. Hmm. alhamdulilayi ó pàtàkì ó pé kí gbogbo ẹni tó bá ṣe suyam àti ẹni tó ṣe suyam káyọ zakatul fitr kò bá jẹ ọkùnrin kò bá jẹ obìnrin hmm. wọn á ní lẹ́yìn ramadan wọn hàn sí ọkàn nínú mùsùlùmí pé wọn ò ní nǹkan tó lè fi yọ zakatul fitr bó tilẹ̀ jẹ́ pé nìkan ṣàdéhùn nǹkan kan fún un tó ṣe pé tó bá rí gbà ibẹ̀ náà ni ó ti yọ zakatul fitiri jẹ ṣùgbọ́n nǹkan tí wọ́n fẹ́ fún yẹn kò bọ́ sásìkò hmm. ọdún ti bọ́ sẹ́yìn kó tó di pò rí gbà ṣé tó bá wá yọ̀ ń gbà náà ṣé zakatul fitiri lápẹ́ àbá ní pè bẹ́ẹ̀ wọ́n ti ṣàlàyé léyìí pé kìí ṣe zakatul fitiri mọ̀ ṣùgbọ́n gbèsè lẹ́sàn hmm. gbèsè tẹ́ wá san ó ti bọ́ sípò sàrà lásán. Hmm. Hello. Hello kùn kùn jáde dáadáa ẹ lọ́rùn. ìyá ẹ lọ́rùn tó ẹ gbìyànjú ẹ padà ẹ lọ́rùn ẹ lọ́rùn òun náà tún já ẹ lọ́rùn. ẹ lọ́rùn. ó kọ ibi ẹ ti ń pè yìí. láti kìsí láti pé o. láti kìsí kí ni ìbéèrè yín. láti kìsí láti pé o. kí ni ìbéèrè yín o ìbéèrè wa ni pé a gbọ́ pé àwọn nǹkan rí wọ́n rí oṣùn wọ́n dẹ̀ sọ fún olórí wa pé àwọn rí oṣùn ní jẹ́jẹ́ tuntun ní Sokoto. Hmm. àwọn kan wá kírun àwọn kan ò kírun kí ni ìdájọ́ tó wà lórí rẹ̀ àwa nù ní. ẹlẹ́ẹ̀kejì ìbéèrè mi ni pé bóyá ọkọ àtìyàwó wọ́n wá ń jà nísìn hmm. ibi tí wọ́n fẹ́ kọra wọn ti jẹra wọn lọ́mọ. ọkọ ọmọ ti dàgbà bí kò dàgbà àmọ́ wọ́n ní ipò tí bàbá òbí sọ pé a kọ́ ọmọ mi ń gbọmọ mi lọ́wọ́ ìyàwó àbí ìgboro lọ́mọ gbọ́dọ̀ tó tí òbí sọ pé ìní fọmọ lẹ́lẹ̀ fún ọ. ìwà fẹ́ kí ìfàsù wa dáhùn béèrè yẹn. alhamdulilayi ọkọ ni pé báwo lẹ́yìn ṣe bẹ̀rẹ̀ Ramadan hmm. ta lẹni tó sọ fún yín pé òun rò sùn tẹ̀fi bẹ̀rẹ̀ hmm. òun náà lẹ́ẹ̀ máa retí ní ìparí kó sọ fún yín pé àwọn rọ́ṣù àwọn rọ́ṣù hmm. tẹ́ẹ̀fì túnú nítorí pé òfin ṣẹ̀rí àṣọ ìpè gbogbo nǹkan tó máa ti fìfẹ́ ẹnu bẹ̀rẹ̀ ìfẹ́ inú náà wọn fi parí ẹ̀ gbogbo nǹkan tó máa ti fòdó bẹ̀rẹ̀ òdo náà ní parí ẹ̀ torí ẹ̀ nígbà tó ti jẹ́ pé bóyá ẹni tí ó kéde pàwọ́ lóṣù mm. náà lẹ́yìn gbọ́rọ̀ rẹ̀ lẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀ ẹ dòde nígbà tó bá tún sọ pàwọ́ lóṣù ìgbà náà lẹ́tọ̀ọ́ ṣe ìtúnu Ramadan mm. eléyìí jẹ́ òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá o. sọ wọn ní ipò wo lọmọ wà tọkọ Hmm. ẹni tí ìwà ẹ̀ bá ṣẹlẹ̀ sí ni kó wá béèrè lónìí kan nítorí pé wọ́n ń fi èsì ìbéèrè nípa ẹ̀sìn fi dá lérú hmm. nítorí pé nǹkan tí wọ́n bá gbọ́ ó ṣeéṣe kọjá pọ̀ bá ètò ń dàn ọ́ láàmú mu hmm. ó sì ṣeéṣe kọjá pé kò ṣe déédéé rẹ̀ ó wàá gbọ́ ọ̀rọ̀ ẹni èyí tó ṣe pé kọrí nkọ̀dí lọ jẹ́ sí ń tọ́sẹ̀lẹ̀ sí ọ ọ wàá máa fi rúgbó kiri òfin ṣẹlẹ̀ ọgbà bẹ́ẹ̀. Hello. Hello. Àwọn ará ilẹ̀ òkèèrè ní kíkún wọn jáde dáadáa yóò ẹ lọ́wọ́. Hello, salamu alaikum. Wa alaikum salaam wa rahmatulah, ọkọ̀ yìí ni ẹ ti ń pè yìí. Ọkọ mi ni Ìdádùn Rahman. Láti kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ní láti yà hmm. nígbà táwọn ti hmm. nígbà táwọn ti tẹ̀lé mo tó lè gbà wẹ̀ látàrí àlẹ́ àti oṣù hmm. títí dìgbà yẹn ní ìsanwó àwọn òkè dáadáa ní ọdún yìí wọ́n wá gba àwẹ̀ gbogbo àwẹ̀ tó wà lọ́dọ̀ ni mo gbà wọ́n ọlọ́run fún mi lálàáfíà láti gbà wọ́n èyí tó wá wà yẹn mi ò lágbára láti ṣe ìtọ́sílẹ̀ nìkan tó bá mi ń sọ àkúrẹ̀ títí ìṣẹ́lẹ̀ tó bá mi gbà wọ́n yẹn ti fi owó náà wà báyìí tí mo lè yẹn wọ́n ní ní Ramadan ìta wà yìí tó ti tó fi di mẹ́wàá ara àwọn ò jí pépé ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà àwọn ti láǹfààní láti máa gbà á pé ìtàwọn jẹ kalẹ̀ ọ̀hún ṣé bóun ni ó ṣe lọ ní sísan. àkọ́kọ́ ni pé ẹnikẹ́ni tó bá jẹ gbèsè nǹkan kan nínú Ramadan hmm. látàrí ìpara rẹ̀ ọ̀yá lọ́wọ́n bẹ̀lẹ̀ dá wá sí lófin pípé wàá san padà lẹ́yìn Ramadan hmm. sísan padà lẹ́yìn Ramadan ó túmọ̀ sí pé tára rẹ̀ bá ti yá dandan ni kò san padà hmm. ẹnikẹ́ni ò ní bọ̀ san màdùsípọ̀ wà lẹ́mí lálàáfíà tó hmm. ń torí de lẹ́yìn èèyàn kọ iye téèyàn bá jẹ gbèsè rẹ̀ kalẹ̀ èèyàn máa san lẹ́yìn ọ̀rẹ́ yìí. Hmm. orúkọ yín bí ẹ ti ń pè yín. kí ni ìbéèrè yín látògùn máa ṣọ. àbí ìbéèrè fún àwọn tó sọ méjì àwọn ọkọ ni pé àìpé tàṣáhù oríṣi méjì ni ó wà tá a bá ń ṣe àrí kankan ni pé tá a bá ń ṣe ẹni pé àtàrí àtúwò àzọkì àtúládé ẹni kankan ni pé àtàrí àtúwò àtúwò àtúwò àtúwò àmọ́ ìdí tó ń ṣe dáadáa nínú méjèèjì. ní kejì ni wípé tí tó yorùbá tí wọ́n máa ṣe àwọn kú ajé tàbí ajé ìwà àbí ajé òkà tó àwọn àlejò. alhamdulilayi at-tashahhud kìí oríṣi méjì ló wà nínú ṣẹ̀ríà hmm. oríṣi mẹ́ta ni tó wà nínú hmm. so gbogbo ẹ̀ náà kò sí ètò ọ̀tọ̀ hmm. so èyí bá ti kò sí ونعني تشهد عبد الله ابن مسعود رضي الله عنه رضي الله عنه تبوى على تدعى النبي صلى الله عليه وسلم تبوا سقى النبي من قوى نتشهد كجبيتي سيما قوى القرآن التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله تري إلي لا ما مسيح ثم أتواني نبواكا ابن مسعود رضي الله عنه رضي الله عنه وسقل لنبوة النبي صلى الله عليه وآله وسلم توكو أو يسقل السلام عليك أيها النبي ما أو من السلام على النبي السلام على النبي إليه باي أريكوا أقواكا أو أنا يجيت ما قادة سبيه ilé ìtọ́ dọ́gba jù náà ní pé irú ìtọ́ ń sọ lójú ayé ànábì náà láàmú sọ hmm. títí láéláé. ìdí ni pé asalaamu alayka ayyuha nabi wa rahmatulahi wa barakatu bẹ́ẹ̀ náà nábì sì fi kọ́ wa. Hmm. ó sì dájú pé tánábì náà bá fẹ́ ṣe sọ́dá irú bẹ́ẹ̀ náà ló náà máa wí. Hmm. tó bá pé tùmọ̀ la bá fẹ́ wò fún gbólóhùn yìí ìgbàdá bá ń ṣe sọlá kò yẹ kó náà máa sọ pé asalaamu alayka ayyuha nabi nítorí ká nàbí wọn máa sọ ni pé asalaamu alayya ana nabi. Hmm. so ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá mi èmi ànábì hmm. ṣùgbọ́n ànábì sọ bẹ́ẹ̀. Hmm. asalaamu aleyka ayo ànábì wa rahmatulahi wa barakatu. wọ́n ní ṣé káwọn máa kíra wọn pé ẹ ọrọ̀ ajé ajé ọ̀tà ajé òdì káwọn máa sọ bẹ́ẹ̀. tó bá jẹ́ pé mùsùlùmí bá ní ẹni tí wọ́n ń ṣèbéèrè àti ẹni tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ torí pé ajé lọ́dọ̀ yorùbá òòṣà kan ló hmm. so ẹkọ ọrụ ajé ajé di ajé gbẹ̀yìn gbogbo eléyìí islam ò fara mọ́ bóòlù ó sọ̀sẹ̀ gbẹ̀yìn bóòlù ẹ̀sẹ̀ kú ọ̀rọ̀ asalaamualeykum wa rahmatulah. salaam wa rahmatulah kí lórúkọ yín o àti ibi tí ẹ ti ń pè yìí. Hmm. ọ̀dà. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibrahima tí o kọ́ yín lọ́tọ́. wọ́n ń ṣàlùsọ̀ láti Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé wọ́n ní pé tí obìnrin obìnrin kan ti di sàmàlìkùn. à ń gbọ́ yín wàhálà sàlám. wọ́n ní pé ọ̀pọ̀ àwọn obìnrin ló ti ìyàwó fún ọkùnrin méjì láti ara pé tí wọ́n bá fẹ́ túká wọ́n máa lọ ní lọ sí ṣẹ̀ríà court wọ́n máa lọ sí normal court láti lọ jáwé fún ọkọ. pé hmm. wọ́n á tún pé èèyàn kan wà bẹ́ẹ̀ fún ìṣẹ̀lẹ̀ sí ó dẹ̀ ti fẹ́ yàn mí lẹ́yìn ọdún márùn ló tó mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dáa kí ni wọ́n máa ṣe sí. ìbéèrè mi náà nìyẹn sà. alhamdulilayi ó wá nínú ọ̀rọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu. wọ́n ní kò sáǹfààní ta kọ kọ̀ láti tẹ̀lé hmm. sọ̀rọ̀ téèyàn bá ti mọ òdodo èèyàn máa tẹ̀lé ni hmm. bá mọ òdodo tí ò bá tẹ̀lé kò sáǹfààní bẹ́ẹ̀ hmm. sọ̀rọ̀ nígbà tó ti mọ̀ báyìí yóò kọ́lọ́ mọ̀ pé ìyàwó ọkọ òun àkọ́kọ́ náà ló ń sì tún jẹ́ dòní àwọn gbogbo òrìn àjò tó rìn ìrìn àjò ni gbogbo ọmọ tó bí wọn ó bí àkọ́kọ́ ni sọ́nà wa ti wá mọ̀ so lábẹ́ wọ́n kọ́kọ́ lọ́nà tí sẹ̀rí àfi tó mu wá hmm. lẹ́yìn wá gbà náà tó bá fẹ́ lọ lọ́kọ mi lẹ́yìn àìdà yóò lọ lọ́kọ mi. Hmm. hello hello hello tó ọ̀dà hello àmọ́tí ń ṣẹlẹ̀ lónìí wa salaam wa rahmatullahi ó kọ́ ibi ọtí ń pè. mo kí kò ní bàjẹ́ fún yẹ fún un látàrọ̀ ẹ̀ ní kíkẹ́. ẹ ṣé o ọlọ́run sàlẹ̀ fàlùbáríkà. ẹ ṣe kí ni ìbéèrè yín. orúkọ mi ni Kudrat Abdulwaheed gbogbo yẹn mà sí ìyá Saheed láti pàjá. kí ni ìbéèrè yín. ẹ dákun ìbéèrè mi ni wípé tí ọkùnrin tó lọ fẹ́ obìnrin Christian wọ́n dé gbà fáwọn fẹ́ra wọn nífẹ̀ẹ́ òpínlẹ̀ lóde Muslim wọ́n fẹ́ra wọn tó wọ́n sọmọ lóko wọ́n sọmọ ní Abdulkadir ìgbà tí ó padà mọ fọmọ orúkọ sí ìyọmọ sọmọ láti inú àgbẹ̀ dá sọ́ọ̀lù àbí òbí yìí ní ìgbẹ́lẹ́bẹ̀rẹ̀ sí wọ́n wá dìgbà láàrin wọn pé mùsùlùmí ọ̀fà ìsá faramọ́ ọmọ olóko sí èsì ti èkó ìkàṣọ nínú àlùkà àmọ́ tó kọ sí èsì ọ̀yìn ẹ̀yìn èsì ìta tó kọ mùsùlùmí ọmọlá ẹ dákun tó láàrin ṣe jẹ́ òun bàjẹ́ fún yín ẹ kú ètò. alhamdulilayi ọlọ́run mi ló dára gbà ike kọkùnrin mùsùlùmí kò fẹ́ nàṣàrán kò láì jẹ́ pé wọ́n dá mẹ́jẹ̀ mọ́ pé tóun bá fẹ́ tán yóò di mùsùlùmí sọ̀rọ̀ tọ́lọ̀ ń bá kọ pé ó padà di mùsùlùmá yóò di mùsùlùmá kò sí wàhálà ń ṣùgbọ́n nígbà tó náà bá gbà bẹ́ẹ̀ ọlọ́run gbà lábẹ́ pé ọwọ́ ọkùnrin sì ni ìjánu ọwà hmm. àmọ́ gbọ́ bá di pé ìjánu bá bọ́ ọmọ lọ́wọ́ bọ́ náà nù hmm. nítorí pé ìwọ náà lọ ara rẹ náà ló fi síra rẹ tó ti mọ̀ pé ọwọ́ rẹ hẹ́hẹ́ náà ló fi mú jánu. torí orúkọ tí bàbá ọmọ bàbá ọmọ ló máa ń sọ ọmọ lórúkọ lábẹ́ òfin ọlọ́run orúkọ tí bàbá ọmọ bá ti sọmọ náà lórúkọ kìí ṣe àwọn orúkọ tóbìnrin bá ń sọmọ. ẹlẹ́ o. Aleykum salaam wa rahmatulah. Ọkọ yìí. Ṣé sọ̀rọ̀ látọ̀ ọlọ́pàá márùn-ún? Kí ni ìbéèrè yín? Ìdáhùn mọ́ fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìsáǹsì pé ọmọ ọdún mélòó lèyí lè tó láti lè yọ sàkáàtì rẹ̀ bí sí. Tọ́ ọ̀rẹ́ kò sọmọ ọdún mélòó gbogbo èèyàn gbogbo èèyàn ní ọ̀rọ̀ zakato fitr téèyàn bá wá dówó ní ẹnìkan ní sáńkéta fún yàn Hmm. ẹni tí ń tọ́jú yẹn tí ń kéta fún yẹn ní ọba yẹn yọ. Hmm. àlọ́ mi máa tán bí lónìí lọ́jọ́ ọdún lónìí wọ́n yọ zakat al-fitr fún. Hmm. naam salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah. ó kọ ibi ẹ ti ń pè. ó kọ ibi ẹ ti ń pè o. à ń gbọ́ yín ó kọ ibi ẹ ti ń pè. ọ̀dà tẹ́yìn ọ̀bá gbọ́ wa àwa gbọ́ yín. hello. salaamaleykum. aleykum salaam ó kọ́ ibi ẹtí gbé o. ni mariam láti láti fún ọdún araba. kí ni ìbéèrè yín. ìbéèrè tèmi ni wípé ṣé obìnrin náà lè yọ sàkáàtì títì lówó lọ́wọ́. ọ̀dà obìnrin tó bá pé ìyàwó ni ọba yín yọ hmm. gbogbo olóyè so ọkọ ọba yín yọ hmm. so tí ó bá jẹ́ pé àwọn ń bẹ láàrin yín àtọkọ yín hmm. ẹjọ́ sí papọ̀ mọ́ ẹ̀yin ti dá wà so ẹ̀yin náà lẹ́dà nǹkan yín yọ hmm. ìgbà míì tóbìnrin bá lọ báwọn yóò lọ pẹ̀lú àwọn ọmọ ọkùnrin ò ní pò ń màmá hmm. kò ní pò ń ra àwọn ọmọ mọ ẹ̀yin náà Ọlọ́run ràn yín lọ bá àwọn ọmọ náà yọ. ó kọ́ ń pè asalaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibaraka tí ó kọ yín. hello. hello. ó kọ yín bí ẹ ti ń pè o. ìsàwọn ìfọ̀n ti là. wa aleykum salaam. ó kọ láti ìlú àbújá. látọ̀ kí ni ìbéèrè yín. pé ọlọ́run ní pé ìṣòro ìṣòro telegram page ní ṣèkùrà. tó wa Hello. Ṣé bẹ́ẹ̀ ni pé ṣé àwọn àwọn ẹkú láti wọ́n tọ́jú sí tọ́jú sí ìlànà látàrí sí àwọn tó ń fẹ́ ìṣẹ̀kọ́ ní àbí kò tó ìgbéyà tó ní wọ́n dàbí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n dàbí àwàdà ó dàbí tíwẹ́tà tó ìwà yìí pé pé àwọn tí àwọn kéde kéde ẹ̀kọ́ ni àbí kéde ìgbé. Hello. Kò ń jẹ́ kó dára sẹ̀lẹ̀. Hello. Hello. Hello ẹ jọ ẹ tún bèrè yín ṣe pápákọ̀ á. nàbó tí mo sọ ni pé àwọn tí àti wọn ti ṣe wà lọ́pàá nípa tó jẹ́ bókẹ́ àwọn tí àyàn tó sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ni àbí àwọn tí àyàn ò sí ní nàìjíríà ó ó yàtọ̀ àwọn kan sọ òótọ́ òdodo fẹ́ tí àwọn ọ̀rẹ́ tí àwọn òkú jẹ́ tẹ́lẹ̀ tẹ́ pé àfihàn ń sọ̀pà ní látara àwọn àlàyé tó ń pè é tó ìbéèrè yín ti yé mi wọ́n ní àwọn tírà tó jẹ́ òdodo ń pé ṣé wọ́n ẹ̀sẹ̀ wọlé ni àbí wọ́n ẹ̀sẹ̀ ń ṣe ni táwọn òfin ti máa rí táwọn ti máa rí gbọ́ lẹ́nu àwọn àfáà tí wọ́n fi ń ṣe wá sí ìyá bí báwo. àwọn náà lẹ́bi léèrè pé ṣé imábó làwọn ti kọ̀ imábó làwọn ti kọ̀ mọ́ ìsìláàmù yìí ṣe nǹkan tuntun àfi káwọn èèyàn jẹ́ pé wọ́n máa ń parí òdo ń dà wọ́n láàmú hmm. bí ìsìláàmù ti wà látijọ́ tó lọ́n fi rán nàbì iná lọ́wọ́ àti dídò ni hmm torí pé àkọọ́lẹ̀ rẹ̀ la alukur'an àti sunna anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò lẹ́sẹ̀ fẹ́ ṣe àwọn onífẹ̀ẹ́ nu mm. àtàwọn tí ń fẹ̀sìn fi wó oúnjẹ sọ̀n tó ń ṣẹlẹ̀ nìyẹn mm. ẹni tí ó rí funfun tí ọmọ pè ń dúdú ńkọ́ mm. ẹni tí wọ́n pè nǹkan tí ó jẹ ó ṣàgbà àti sánà fún tó fẹ́ jẹ́ nítorí tí àwọn èèyàn láàmú nìyẹn ẹni tí wọ́n ń parọ́ ni ò ní rí mú wáǹdì kankan mọ́tò wá ẹni ìjẹ́ bó ṣe jẹ́ ìdí inú tó fi jẹ́ pé ìgbà téèyàn bá ń ṣe ìbàjẹ́ tó bá ń sọ fún pé ìbàjẹ́ lélẹ̀ ìbàjẹ́ lélẹ̀ yìí ẹ̀rí fún wọn ní rí nǹkan kan mú alẹ́ rí ọ̀rọ̀ hmm. nítòkù lébu nítòkù ní ká bani jẹ́ nítòkù ní ká máa káwé apá ẹ̀wù sókè pé ṣé o wá lè mú mi ni sẹ́sìn náà wà ní gbogbo eléyìí nǹkan ń pè lẹ́sìn ni pé ẹ̀rí ni wọn náà mẹ́rin jẹ wa kódodo fi lè bá a hàn sẹ́ni ẹ wá tíra islam hmm. alukur'an àti sunna àtàwọn tíra ti ń ṣàlàyé rẹ̀ hmm. òdodo kò pamọ́ hmm. ẹni tó fẹ́ sọ ni ò tó nǹkan. la ilaha illallah ah, ọ̀dà ẹ jẹ́ kí a máa ṣẹ́nu ró níbi tí adé dúró yìí insha Allah bífọ́ ti la ọjọ́ mẹ́jọ òun náà ni yọ̀dàn àbí kí má kí ọjọ́ mẹ́jọ ọjọ́ júmọ́ àtúnbọ̀ ọjọ́ júmọ́ àwọ̀sẹ̀ tó ń bọ̀ òun ni yọ̀dá tí a máa pàdé padà lórí ètò tí a pè ní àlèfíkì fi dín ní ọgbẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́run kó bá fi san wọ́n lẹ́sọ̀rọ̀ láyé bí àti ní ọ̀làlẹ̀ kìí àmà àìní tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan ní Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ ọgbẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà àti àfa Ismail tí wọ́n lè jọ kọ́ orin wà jazakumullahu khairan ọ̀làdùnúbìnrin ló kọ́ tèmi títí ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó ni mo dágbé fún ẹgbẹ́ sálámù alaykum wa rahmatullahi wa barakatuhu.